عظيم بالله إن الشرك لظلم عظيم àbòsí ńláńlá ni àbòsí tó ga òun náà ni ẹbọ ẹni tí ń ṣẹbọ òun lójú ń fojú rí náà òun létí ń fetí gbọ́ òòṣà tí ń bọ òun lójú ni kò fi rí náà bí láàyè. ó ti gbé náà lójú. ẹ wà bó sí. ń gbọ́ ọ̀rọ̀, òṣà gbọ́ abọ̀rìṣà ń sọ òòṣà rẹ̀ ò sọ abọ̀rìṣà ń jáde yín wọlé òòṣà rẹ̀ ojú kan náà lóhùn rẹ̀ abọ̀rìṣà lọ́wọ́ ń fọwọ́ mú nǹkan ọwọ́ tó fòòṣà ọwọ́ náà kò wúlò fún ó ti ṣe wá fẹ́ wúlò fẹ́ni tí ń bọ́ ṣà àbòsí ńláńlá bíi láàrin. إن الشرك لظلم عظيم بالله إلا شركا لظلم عظيم gbogbo àwọn òrìṣà wọn tí wọ́n ń bọ èmi Ṣàngó ní pàdé èèyàn kó wípé Ṣàngó jọ lówó Ṣàngó jọ bímọ Ọ̀yọ́ ò lówó Ọ̀yọ́ ò bọ̀ kò sí ńlẹ̀ àti kí wọ́n wí pé ni ó pa ọ́ bí láàyè. iná ṣìríkà òkú ni ó pa ọ́ yìí wọ́n wí pé báyìí. àbímọ bíláì iná ṣìríkà lọ́gọ́rin mọ́ àbí. ògùn o mọ̀lábọ́lá jálọ̀ mọ̀ òsínlẹ̀ bẹ́ẹ̀ lè sùn náà ó kì wọn kò dáa ọlọ́run ní wa nabi wa muhammad gbogbo àwọn òrìṣà àwọn olóòṣà kí wọ́n kí òòṣà wọn tí wọ́n bá wá kí òòṣà wọn tán ìwọ náà kí èmi ọlọ́run táwa àwọn ẹni tó kì í tiẹ̀ dàbí láàyè. iná ṣìkà ládùn mọ́ àbí بالله إن الشرك لظلم عظيم. àwọn ológun bí a bá fẹ́ kí ogun tí wọ́n a ló fi ìfì màkìmọ̀ bóra ìmàkìmọ̀ nǹkan tí ó da lòún mu aṣọ tí ó da sì ní rómara ògùn tí ń fi màkímọ̀ bóra bí ńlá. ẹ wọ́n kìtì wọn. iná ṣìríkà alágbèmọ̀ oṣù àlèmọ̀ bílá. ní èṣù wà ní èṣù o láàlú o láàlú o ẹ̀ẹ́dẹ́lẹ́kùn bá ń sunkún láàlú ó sì máa sun ẹ̀jẹ̀ òfun ni ní adìẹ sìn didi ewúrẹ́ lọ́wọ́ ẹni ẹ wo ẹni. ìlàyé ìṣiríkà alábẹ́rẹ́mọ́ àbúrẹ́mọ́. ẹja gbọ́dọ̀ ọba wa tóbi. ọlọ́run ní wa nabi wa muhammad kúrísà mọ́ọ́hún oníwọ̀n kí o sá tiwọn níwọ̀n náà wá kì mí ọlọ́run káwọ orúkọ ẹni tó dàbí káì èsì. ṣíríkà. الشرك لظلم عظيم wọ́n fi kó báyàn ni wọ́n á ní àfàì fúnni láti ẹ̀sìn kò dìde òwúrẹ́ lọ́wọ́ ẹ̀yìn èṣù ó làálù ó wọ́n máa wá kì í pé lágbájá ti bú mo ní ọ yìí màdí ó ní ó ní ságbádì fún mi ìwọ náà lọ lè kó bá a bí láàyè Èsì yóò dà sí èsì. Yóò yẹ òsì. Àbí kókó bá yàn. Àwọn ọlọ́yà bẹ́ẹ̀, àwọn tí ń bọ oòrùn bẹ́ẹ̀, àwọn tí ń bọ òṣùpá bẹ́ẹ̀, àwọn tí ń bọ àwọn àràwọ̀ bẹ́ẹ̀, òun ó wọ̀ náà òṣùpá ó wọ̀ ná àwọn àràwọ̀ tí wọ́n ń bọ gbogbo wọn ni wọ́n wọ̀ ná bí láàyè. ẹ gbọ́ ìdí ìjọ tàbá ní ẹsẹ̀ nípa Jésù ń bọ̀. kí ni fourteen fifteen thirteen fourteen fifteen mbọ̀nìyí. Ọ̀nàlàyé ọ̀nàlàyé kílẹ̀ fi. Tó o lọ rí jíjẹ́ bíláì iná ṣíríkà. Bíláì iná ṣíríkà lágúnlé mọ́ àbí. Àmọ̀ wá wo kó kí ni ègbò ọ̀rùn wọná. Bíláì iná ṣíríkà àdúgbò bóòrùn. Wọ́n kó bóòrùn ọmọ ádámà akóbó oorun akóbó sùká atúkọ́ báwọn àràwọ̀ tí wọ́n ń bọ̀ bí láàyè. ẹ bọ́. iná ṣìríkà làwímọ̀ àwímọ̀. ẹ wo sí ọlọ́run ẹ wo sọ́mọ ẹ wo lẹ́. nígbà tí tọ́lọ́run ń bọ̀ lára rẹ̀. làwímọ̀ orúkọ tó o fẹ́ fi bẹ lọ́wọ́ ọba rẹ̀ ń bẹ lára rẹ̀ tó o bá mọ gbogbo ẹ̀ bọ́rọ̀ rẹ̀ bá dàrú èyí tó fi máa wo ẹjọ́ ọlọ́run ọba rẹ̀ káàkiri tó fi máa lọ́dọ̀ àwọn adífá tó fi máa lọ́dọ̀ àwọn awòsùn sọ̀kan jókòó síwájú ọlọ́run ọba rẹ̀ oníwọ̀ ọlọ́run ká ọ̀rọ̀ ló dàrú yìí àmọ́ mo fi orúkọ rẹ̀ tó fi tó mi mi bọ̀wọ̀ ọlọ́run ọ̀rọ̀ mi orúkọ rẹ tó fi tó eyín mi fi tó ọ̀rọ̀ mi billahi ìtàbí pẹ̀lú inna shirka lagúnlé mọ́ ọmọ ìyá mi mùsùlùmí ó bọ́rọ̀ rẹ bá dàrú ọlọ́ kàyàn nù ọ̀n tí lo ìdùnnú bọ̀ ìdùnnú mi bá ń bẹ fún ni kò ní lọ títí ìdílá. tí wọn náà lọ lòdùnnú yìí náà dé mú tẹ́lí fún. bá ọ̀bá tá èyí tó kù yẹn lọ lọ́dọ̀ ọ̀gá. إلينا شركا لظلم عظيم bọ́ọ̀bá ló kẹ́sòro ó ṣe sùúrù yín ìṣòro tún ní lọ títí títí ńlá. ó ló kú o. إن شرك لظلم عظيم. má fi kún má dàá ọlọ́run ọba rẹ ó yọ ó wá gbé òkà àbànújẹ́ ó fi yọ lọ́wọ́ ọwọ́ ń bínú ọgbàgbé ni ìlà àbànújẹ́ ń bẹ lọ́dọ̀ rẹ̀ bùbá rẹ̀ ń bẹ ṣòkòtò rẹ̀ ń bẹ agbádá rẹ̀ ń bẹ àlìkínbà rẹ̀ ń bẹ láwàní rẹ̀ ń bẹ bílá ó sì yí tó ó láàánú rẹ̀ bí kí wọ́n wá bò kalẹ̀ ní ọlọ́wọ́ ń bínú. wọ́n fara dà ní ẹni ìlú òṣè pàṣẹ gidi. Rora rẹ wo, wo sọ ọlọ́run ọba rẹ lára rẹ, wo ń tọ́ ń jẹ, wo ń tọ́ ń mu wo ń tọ́ yà wo ń tọ́ tọ̀ wo wo bí ń tọ́ ìjọ náà ti náà tó ń gbé olùwọ́ tó wọ bí á rẹ̀ látọ̀dọ̀ ìgbẹ́ ìgbẹ́ jẹun wọn nìkan lọ ń jẹun oúnjẹ náà ó dùn lóbi wípé ọba ń jẹ bí ìgbà tẹ́lẹ̀ ní ìbọn jẹ kí ọba ìjẹ̀dù ọ lọ ọba ń jẹ ọwọ́ sí ẹ̀ wo bó ti dáa tó wá wo bí ó ti dún irọ́ ọba délé ògbẹ́ bí lára ẹni tí yí padà ń lo níyàrá ẹ̀. àwọn lọ́wọ́ ní jẹ yẹn ọ̀yà ní odò ọ̀ní gbọ́dọ̀ kọ ìyá ọ̀yà ẹ̀ka ọ̀ní ìjẹ̀kọ̀ kọ ìyókù bá fẹ́ kàwé àbíkọ́jọ́ joseph bá jẹ́ láìsí ọ̀gbọ́n yàrá yìí ọmọ yìí jòkó fún ọ̀yà èkó ìjọ tó ọba jẹ ìbò tó ọba ya èkó ààrẹ kọlù ẹ bí ìlà wà láyé. لا شريك له المنع عظيم